Ilé-ẹjọ́ ti ní kí wọ́n fi Bánjí Olówófẹlá àti àwọn 12 tí wọ́n fura sí wípé wọ́n lọ́wọ́ nínú ikú olóògbé ìyẹn Ọba Aláyé ìyẹn Ọba Olúṣẹ́gun Arẹ̀mú-Kò tí ó jẹ́ Olùkóró ti ìlú Kóró ní ìpínlẹ̀ Kwara sí ẹ̀wọ̀n. Ilé-ẹjọ́ májísíréètì ọ̀hún tó kalẹ̀ sí ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara ní kí àwọn afurasí 13 ọ̀hún kí wọ́n wà ní àtìmọ́lé ní àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n ṣe ikú pa ajagun-fẹ̀yìntì Ṣẹ́gun Àrẹ̀mú. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó wáyé ní Ọjọ́bọ̀ ọjọ́ 1 oṣù kejì ọdún 2024 nígbà tí àwọn agbébọn ya wọ ìlú Koro tí wọ́n sì yìnbọn pa ọba alayé ìlú náà kó tó di wípé wọ́n jí aya rẹ̀ gbé sálọ. Lẹ́yìn-ò-rẹyìn nígbà tí wọ́n ti gba mílíọ̀nù lọ́nà ọgọ́rùn-ún kan náírà ni wọ́n tó tú ìyàwó olóògbé ìyànba aláyé náà sílẹ̀ àwọn mẹ́tàlá tí ọwọ́ tẹ̀ gẹ́gẹ́ bí afurasí tí wọ́n lọ́wọ́ nínú ikú ọba aláyé náà ni Godwin Jacob Olówófẹlá Oyèbánjí Adéfálolú Ayọ̀délé Tẹ̀wáṣe Francis Babátúndé Samuel Godwin Joseph àti Isa Mumin aṣojú iléeṣẹ́ ọlọ́pàá tó kó wọn wá sílé ẹjọ́ sọ pé ẹnìkan tí orúkọ rẹ̀ ń jẹ́ Àrẹ̀mú Simon aDeyemi ló fi ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ náà tó àwọn ọlọ́pàá létí nípa ikú ọba Aremu. Ọwọ́ ọlọ́pàá tẹ àwọn afurasí náà ní ọjọ́ kẹtàlá oṣù kejì ọdún 2024 lẹ́yìn tí ọwọ́ pálábá àwọn ọ̀daràn ọ̀hún ségi. Arákùnrin Aremu ṣàlàyé fáwọn ọlọ́pàá pé níṣe ni àwọn afurasí ọ̀hún na ìbọn sí òun tí wọ́n sì pàṣẹ pé kí òun tẹ̀lé wọn. Gbogbo eléyìí wáyé ní ààfin ọba Olúkòró ti ìlú Kòró ẹ̀yìn èyí ló wọlé tọ ọba náà tí wọ́n sì ṣekú pa á bó tiẹ̀ jẹ́ wípé ọ̀kan lára àwọn tí wọ́n fura sí ọ̀hún jẹ́ olóyè pàtàkì láàrin ìlú àti gbajúgbajà òǹṣòwò ìyẹn olóyè olówófẹlá oyèbánjí awuyewuye ti lọ lórí ìròyìn yìí wípé oyèbánjí gẹ́gẹ́ bí afúnimáwòbẹ̀ láàrin ìlú tó tún jẹ́ èèyàn pàtàkì láàrin àwùjọ ni ó fẹ́ẹ́ dàbẹ́ ní wípé ọ̀rọ̀ ọ̀hún orin kọ̀ṣẹkọ̀ṣẹ kọ́ ni ló fẹ́ẹ́ dàbẹ́ ni pé kò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ ọ̀hún ṣùgbọ́n láti ìgbà tí wọ́n ti mú gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn afurasí tí wọ́n sì ti ń pààrà ilé-ẹjọ́ ilé-ẹjọ́ ti ń sọ wípé kí wọ́n lọ kó òun àtàwọn méjìlá tó kù pamọ́ sí àtìmọ́lé fún iṣẹ́ ìwádìí bó tilẹ̀ jẹ́ wípé ẹgbẹ́ lóríṣiríṣi ni wọ́n ti dìde láti tako ìròyìn wípé olówó Fẹlá ó lọ́wọ́ nínú ikú olùkóró ti ìlú Kóró bó tilẹ̀ jẹ́ pé ilé-ẹjọ́ ò tí ì fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ ló jẹ́ ọ̀daràn ṣùgbọ́n tílé-ẹjọ́ sọ pé wọ́n fura sí i wípé ó mọ̀ nípa ikú ọba alayé ọ̀hún èyí ló mú kó sì fi wà ní àtìmọ́lé lọ́gbà ẹ̀wọ̀n níbi ìgbẹ́jọ́ tó wáyé ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ karùn-ún oṣù kẹta ọdún 2024 òun ni ẹni tó jẹ́ adájọ́ magistrate adájọ́ magistrate tó ń gbọ́ ẹjọ́ náà Monísọ́lá Kamsi ní kí àwọn afurasí ọ̀hún tẹ̀síwájú láti wà ní ọgbà ẹ̀wọ̀n Òkè-Kúrá títí di ọjọ́ 15 oṣù kẹta tí wọn yóò tún padà sílé ẹjọ́. Àwọn tó kù nínú àwọn afurasí ọ̀hún ni Miracle Solomon, Abraham Kẹ́hìndé, Mohammed Bello, Mohammed Mohammed, Amadu Umaru àti Mohammed Dankai. Gẹ́gẹ́ bí ìwé ẹ̀sùn àwọn ọlọ́pàá, àwọn afurasí yìí ń gbé ní àdúgbò ọ̀tọ̀ọ̀tọ̀ níjọba ìbílẹ̀ èkìtì bákan náà ni ilé-ẹjọ́ tún ní kí àfúrásì tó ṣekú pa àwọn ọba aládé méjì lẹ́yìn tí àwọn agbébọn tí wọ́n ṣekú pa nígbà tí wọ́n ń padà bọ̀ láti ìpàdé lọ́balọ́ba tí wọ́n lọ nílùú ìrèlè èkìtì tẹ́ ẹ̀ bá gbàgbé wípé àwọn ọba aláyé méjì kan yàtọ̀ sí olúkóró ti kóró èyí tí wọ́n pa ní ìpínlẹ̀ Kwara àwọn agbébọn tún pa àwọn ọba aláyé méjì onímọ̀jọ̀ ti mọ̀jọ Èkìtì ọba Ọlátúndé Samuel Olúṣọlá àti ẹlẹ́sùn ti ẹ̀sùn Èkìtì ọba David Babátúndé Ògúnṣọlá lákòókò tí àwọn orí adé náà tí wọ́n ń bọ̀ láti ìpàdé lọ́balọ́ba tí wọ́n lọ ṣe nílùú Ìrèlè Èkìtì lẹ́yìn èyí ni ọwọ́ tẹ ẹnìkan tí wọ́n fura sí wípé ó lọ́wọ́ nínú bí wọ́n ṣe pa àwọn ọba aládé méjèèjì yìí bàgúdà léde ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ní ilé-ẹjọ́ májísrèètì ní kó lọ́ọ́ máa gba atẹ́gùn lọ́gbà ẹ̀wọ̀n nílùú adó-èkìtì fún ọgbọ̀n ọjọ́ tí wọ́n sì sún ìgbẹ́jọ́ sí oṣù kẹrin aṣojú iléeṣẹ́ ọlọ́pàá tó wà nílé ẹjọ́ náà inspector oṣù ọláléyọ̀mí sọ fún ilé ẹjọ́ pé afurasí náà ní ìwádìí fi hàn pé ó lọ́wọ́ nínú ṣíṣekú pa ọba david babatunde àti ọba samuel ọlátúndé ìṣọ̀lá bó tiẹ̀ jẹ́ wípé àwọn ọba aláyé mẹ́ta ni wọ́n jọ ń lọ papọ̀ ṣùgbọ́n orí kó ọ̀kan lára àwọn ọba ọ̀hún yọ ìyẹn ọba adébáyọ̀ fátọ́ba tó jẹ́ alára ti ará èkìtì pẹ̀lú awakọ̀ bákan náà lára ẹ̀sùn tí wọ́n fi kan bàgúdà léde ni pé ó gbìyànjú láti jí ọba samuel adébáyọ̀ fátọ́ba àti bámidélé ìbíkúnlé joseph tó jẹ́ awakọ̀ gbé lọ lẹ́yìn tó ti ṣekú pa àwọn orí-adé méjèèjì nígbà tó ń gbé ìdájọ́ kalẹ̀ adájọ́ of bámidélé pàṣẹ pé kí wọ́n fi afurasí náà sọ́gbà ẹ̀wọ̀n adó-èkìtì fún ọgbọ̀n ọjọ́ títí tí àmọ̀ràn òfin yóò fi wá láti ẹ̀ka ọ̀dọ̀ DPP tó sì tún sún ìgbẹ́jọ́ náà síwájú di ọjọ́ kẹrìnlá oṣù kẹrin ọdún 2024 ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ló tẹ afurasí náà ní agbègbè ìkọ̀lé èkìtì lọ́jọ́ 29 oṣù kìíní ọdún 2024 pẹ̀lú àwọn ohun ìjà olóró lóríṣiríṣi. MDT Clearing Freighter Logistics iṣẹ́ wọn dára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 Baggy gidi tí